ẹsẹ so Ọlọ́run má fẹlẹ mi ṣe wá ayé àṣẹ máa dá ọpẹ àbí make up ni mm. àbí bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ àwọn mi kẹ introduce ara yín bóyá lóhùn táyé fi mọ̀ yín kọ́ ni mọ̀ pé lóòótọ́ lóòótọ́ ẹni yẹn gbọ́gbọ́ ni mo bá sọ̀rọ̀ tálẹ́nítọ̀ the hailing man. alábàámbí olówó ìyálùmọ̀ ṣàṣeyàn ní ìfẹ́ ní ilé ìbáwò bá sílé tẹrútọmọ ní ìfẹ́ ní lójú ẹni ọmọ àlímọ́ ṣáà k the ultimate Arabambi Àyìndé bàbá Ìsàbẹ̀là mi. ẹ ṣe gbọ́ ẹni tí ò ẹni tí ò jókòó rí tí ò mọ̀sà ó ń jiyàn lọ́bẹ̀ ẹ̀sùn ẹ̀dẹ̀ tí rí sí pé confam ilé k the ultimate tí kò ń ṣàdánù èmi náà lèmi náà o wọn ní fẹ́ lomi ìṣeré orin K1 náà ni amọ̀sọ̀ the big cat ọmọ abídẹ́sù ọmọ abídẹ́jọ́ amọ̀sán one ọlátúnjì one wá aláàjì dáadáa bá yín adúpẹ́ kọ́ọ̀sẹ̀ ibi kẹjọ là ń bàgbà kí lẹ lè sọ lórí sakara ká tó wá sórí olóògbé Yusuf Àjàó Ọlátúnjí ní ṣókísà. number one ọlọ́run fi oríṣiríṣi nǹkan ó fi ń ṣe ó fi jí kí ìlú kọ̀ọ̀kan ayé kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ ìtọ́lọ́run fi jí kí wa láfíríkà ọ̀tọ̀ tó fáwọn òyìnbó ọ̀tọ̀ <clears throat> ọmọdé ńlá ní apó ọmọ aṣiwèrè ńlá ní ìbùkíjẹ nítawà náà ní làwa náà ńlá nìyẹn Yusuf Ọlátúnjí bó tilẹ̀ jẹ́ pé àwa kéré ní ọmọ sí wọn àwọn ìpele méjì sì wà láàárín àwa àti àwọn bàbá ń sọ̀rọ̀ bàbá Yusuf Ọlátúnjí báyìí a máa sọ̀rọ̀ àwọn Ebenezer Obey àwọn ṣe kí ni ọ̀pọ̀ wọlé wọn a máa sọ̀rọ̀ àwọn ọ̀gá mi Alhaji Sikiru Ayinde Barrister wọ́n pọ̀ láwọn bàbá Ebenezer Obey kó tó wá kan àwa ṣùgbọ́n nígbà tá a bá nǹkan dáadáa nílẹ̀ ni àwa náà ṣe ní ìwúrí pé èmi náà fẹ́ rí báyìí èmi náà fẹ́ rí báyìí pé ọlọ́run fi orin kíkọ ó fi ń jíǹkì yàn ọlọ́run fi orin kíkọ ó fi jíǹkì Yusuf Ọlátúnjí ọlọ́run kó túbọ̀ ṣe ikú ní ìsinmi dáadáa fún wọn hmm, torí pé òun yẹn làwa fi ń gbẹṣọ báyìí hmm. ọlọ́run ṣe Yusuf Ọlátúnjí I'm a big fan of all his works and uh, yàtọ̀ sí pé mi gan fúnra mi ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ kí èmi náà kí n jẹ́ akọrin mo hmm, ti jẹ́ pé mo bá orin kíkọ lọ́wọ́ ìyá tó bí mi lọ́mọ inú mi dẹ̀ dùn pé àwọn tí mo pa tí mo gba abẹ́ wọn kọjá ìlú àlájì Barrister tó jọ̀gá fún mi à ń fọlá wọn àti òun wọn àfi ń bẹ̀ṣọ àfi ń yangàn táwa náà dẹ̀ rò pé lágbára ọlọ́run àrọ́mọdọ́mọ tàwa náà <clears throat> wọn á jẹrú àǹfààní yẹn látara tàwa náà so ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí Yusuf Ọlátúnjí Sakara music tá a bá ti gbàdúrà kí Sakara kú fújì ò lè kú nítorí inú. No, ìkànnì kan ti jáde nínú sakara ni fuji ti wọ́n ti jáde fuji is a combination of all music ó jáde láti inú ajíwèrè ajísàrí ṣùgbọ́n èyí tí sakara molo tó ti ṣe sílẹ̀ ló pọ̀ jù nínú orí kíkọ àtàpàlà àpàlà bàbá haruna ṣọlá àwọn ẹsàká wọ́n ti kọrin tó pọ̀ tẹ́ bá wá ń wò wọ́n nípele nípele nípele version tí oníkálukú tó stick to òun náà ló fà á lẹ́ni tó fi jẹ́ pé <clears throat> music Yusuf Ọlátúnjí ó goes a long way ọlọ́run àtàrà àti etí ẹ̀yìn ń ṣe lọ́wọ́ yìí á jẹ́ káwọn ọmọ àwọn bàbá bàbá yẹn náà káwọn náà dìde kán ṣe kíni kán ṣe dáadáa báyìí so that tí gbogbo wa bá padà dàgbà tá bá dàgbà tá bá lọ <clears throat> kò ní parun kò ní parun rárá kò ní sí parun fún àpàlà ò ní parun sakara ò ní parun molo ò ní parun gbogbo nǹkan ò ní parun fuji ò ní parun juju ò ní parun gbogbo nǹkan gbogbo all music ọlọ́run fi music tó pọ̀ fi jíkì áfíríkà áfíríkà lò dáadáa. Hmm. ẹ ṣe gan nínú yorùbá wọn látòrí la fi bẹ́ẹ̀ ṣe onílà bọ́lá ìlà bóyè hmm. tọ́ba pé ọ̀lẹ́ kò fún rọlá ó túmọ̀ sí pé kí ni ó bọ́lá ń lé ni lọ́rọ̀ tí yín ní sí lọ́rọ̀ tẹ̀ sọ ẹ ní pé màmá yín màmá wa màmá wa Halimatu Sadiya kọ́nà túbọ̀ lọ rẹ̀ mi wọn ah. ẹni wọn kọrin irú orin wọn náà kọ àti pé ṣọ́ọ̀ṣì lè lóde rí. Hmm, màmá mi kọrin wọn kọrin nígbà tí àwọn wà kékeré kó tó di pé wọn á padà lórí ọ̀fẹ́ àti lọ́lé ọkọ hmm. orin làwọn kọ eh, nígbà yẹn oríṣiríṣi ìjẹba yẹn sọ sí pé onípọ̀ tó wà hmm. kì í ṣe wákà nìkan ló wà ní ìgbà yẹn nígbà yẹn náà orin tí wọ́n kọ yẹn <clears throat> orin tí wọ́n bá kọ ńgbà yẹn orin ìgbà yẹn náà ṣẹ̀wẹ̀lẹ̀ bí orin wákà ni ṣẹ̀wẹ̀lẹ̀ bí orin wákà ni orin ìgbà yẹn òun náà ni ó padà metamorphose into eh, wákà hmm, tó padà di wákà yẹn nítorí pé ṣẹ̀wẹ̀lẹ̀ orin ṣẹ̀wẹ̀lẹ̀ ìgbà yẹn bíi sẹ́lí hmm, bíi sẹ́lí ibẹ̀ náà ni àpàlà ti ló ti ní strong footing mm, orin táwọn kan gbà yẹn nìyẹn because uh, màmá mi bá ṣe ń kọ tó máa ń kọrin yẹn bí n tẹ́mi rí ilé nì sí tó máa ń kọ́ gẹ́gẹ́ bóyá ìdàgbà tó máa ń rí orin máa ń rí orin yẹn bíi bíi bíi bíi sẹ́lí bíi sẹ́lí. ẹ ṣe gbọ́n torí ilẹ̀ yorùbá bẹ́ẹ̀ sọ yorùbá náà bá máa pè ní a púpọ̀ mm. torí pé àwa kọjá a nǹkan nílẹ̀ yorùbá ti gbọ́dọ̀ àwọn research ṣàṣesíwájú báwọn orin kan wà tí o tiẹ̀ sí mọ́ lẹ́nu bí orin bíi wọ́n gbé kan ní kọ̀nàngó bàbá kan ṣàlàyé kọ̀nàngó fún mi títí títí ó ní kò ṣe tiẹ̀ tí ń ṣe ètò mọ́ lára àwọn gbìyànjú ìlà ṣe àmọ́ wà láyè tọ́tàbá nílé bàbá tàbá nílé ìyá àlè bàbá apá kan oníkè ò tẹ̀yẹ́ fò ẹ sọ fún aṣókè pa bàbá yín náà àyè fi káyé lè mọ̀. bàbá tó bí mi lọ́mọ <clears throat> kábíyèsí ṣàgbọ́lá ọ̀gọ́jì ọmọọba fìdípọ̀tẹ́ ọmọọba ni bàbá mi nílùú ìjọba òde yìí agboolé ọba fìdípọ̀tẹ́ ni mo sì jáde wá ọmọ wa aládé ni wá ìran àwọn bàbá bàbá tó bí èmi lọ́mọ tó ṣẹ̀ mí ìran aládé ni wọ́n nínú ìlú tàwa ìlú ẹ̀ yìí ìgbà fún kábíyèsí àwọn ìjàlè tó wà lórí ìpè kábíyèsí bàtà fẹ́ pẹ́ o ọmọ tí mo jẹ́ ọmọ tí mo jẹ́ nìyẹn. ó túbọ̀ sí pé tó bá dọ̀la dọ̀la dọ̀la kan ìfásílẹ̀ ẹ̀gbẹ́ yìí náà àbíká wà ló mú yìí ẹ wá jẹ. ọba ṣì wà lórí àpèrè eh, àǹdàbà ah, ah, alábà ló láṣẹ <clears throat> a kì í dàbà lójú lójú ayé alábà ah, alábà ló láṣẹ. èyí tí àní sì sọ àní sì wí sẹ́ni pé ilé ọgbọ́n ilé ìmọ̀ ilé òye láti bí aláàjì abdulwasi ayinde masha aláàjì àwọn èèyàn máa ń sọ pé nífẹ̀ẹ́ abẹ́lẹ́gbọ̀n pọ̀ jù ìjẹ́ the kọ́ńdù àwọn orin ọkọ̀ fàbí òun lẹ fẹ́ràn jù àwọn orin àti wíkì nìdí. orin babalẹ́gbà ti pọ̀ jù ó ti pọ̀ jù babalẹ́gbà has a, a very large um, volume of um, orin babalẹ́gbà ló wà tí ìkòrò dẹ̀ ṣe é gbé sẹ́gbẹ̀ẹ́mbẹ̀ tó jẹ́ pé <clears throat> tí èèyàn bá nìkan lòun lòun fẹ́ràn jù ó ní láti jẹ́ pé bóyá èyí tó ń gbọ́ nǹkan tó ń gbọ́ nìyẹn àbí ipasẹ̀ tó bá wọ àwọn ah, yusuf ọlámíjì ti pọ̀ jù mélòó ni rẹ ní kankan ṣùgbọ́n èyí tó bá àsìkò àti ìṣe tó ń ṣẹlẹ̀ ń sìn tó bá mu tí mo nífẹ̀ẹ́ jù ní orin bàbá òun ni orin tí bàbá fi kí kásùmù yẹn. fọlọ́ thirty ta ló sọ pé ó nílùú kan ó lárí o ta ló sọ pé ó nílùú kan ó lárí o kásùmù mi lùlù ó ń gorí tẹ̀bí ọba ọmọ sanni lùlù ó tún sórí ìtẹ́ ọba ta ló sọ pé ó nílùú kan torí kásùmù ọmọ dọ̀fí ní ìgbòrè lẹ́gbà kí ló dé tẹ́ fẹ́ràn orin náà sá. mo fẹ́ràn ẹ̀ torí pé báwọn èèyàn ṣe ń báwọn èèyàn ṣe tẹ́wọ́ gba onílù àti olórin ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn rí olórin eh, nílù àti onírànù àwọn ẹlòmíì rí onírin àdúgbò bí ẹ̀kọ́ nígbà tí àwọn bá fẹ́ fẹ́ lá káwọn kàn fi wọn music kan fi pass time nígbà tí àwọn kan rí orin àti ìlú as good cause tó ń jí ọ̀pọ̀lọpọ̀ nǹkan látara wọn tó nílùú bá rí àwọn èèyàn tó máa ń pọ́n òun lé tó ń pọ́n púpọ̀ jù then ó láti jẹ́ àwọn tí wọ́n mọ value nǹkan tó nílùú yẹn tó ń ṣe ni wọ́n ṣe ń pọ́nlé so you can now imagine tí bàbá wa gbà lérò láti kọ orin yẹn láti fi kí ẹnì kejì ẹ̀ tó fi ṣe kejì ara nítorí pé ìyẹn táwọn ń tàrà sọ́mẹ̀ ni pé tá a bá lè kọrin kí ẹ̀yin tínú yín ń dùn káwa náà kọrin kí ara wa bó ṣe kọ fún bàbá kásùmù yẹn náà ló kọ fúnra ẹ̀ ó kọ fúnra ẹ̀ náà àjàó yusuf ojú róńgbé o ẹni tó lu àgbéga kì í gbẹ̀gàn ó kọ fúnra ẹ̀ náà ó kọ fún gbogbo báńdì pàápàá ó kọ fún gbogbo ẹgbẹ́ aláyé tètè jí ó inú ọ̀tá máa ń dùn ajítan inú bí wọn àjà ó ṣẹgbàmí láyè sá túnjí àjàó olùmọ̀ta o ọpẹ́ ló yẹ ká máa dá lóòótọ́ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń dárúkọ gbogbo àwọn báàmì ọpẹ́ ló yẹ ká máa dá tó ó dẹ̀ dárúkọ gbogbo each band member títí mọ́ títí dórí títí dórí dúró wojú. ẹ ṣàbẹ̀ ní bàbá àbèjì o. Ah, gbogbo everybody tó sọkọ́ ọmọ lọ́tún ló sì. Látínátù bò ṣáà ń ṣe onísákárà kò dẹ̀ ń ṣe elégbè he is producer and Títímọ́ Ẹ́sà Bẹ̀ní tó jẹ́ composer gbogbo wọn ni bàbá gbé sínú orí yẹn ó dẹ̀ kí everybody ní kọ̀ọ̀kan orin tí bàbá kọ fún wọn yẹn kò sí kankan nínú wọn tó máa gbàgbé ẹ̀. Tori ó ti wà ń bẹ for life àtọmọdọmọ ọmọ mama bá ń bẹ that's the beauty of it um, àwọn nǹkan tó wú mi lórí nìyẹn ìpè onílù náà tó lè mi máa máa kọrin tó pọ̀ fúnra mi gan òun ni mo kọ lẹ́ẹ̀kan yẹn ṣàṣeyàn ní ìfẹ́ ní lẹ́yìn bàbá sílé tẹrú tọmọ ní ìfẹ́ ní lójú ẹni máa kọrin tó pọ̀ fúnra mi gan máa kọrin tó pọ̀ fúnra mi gan torí pé tó o bá lè kíra ẹ ta ló wá fẹ́ kí ẹ. <laughs> èèyàn tọ̀mọ́lẹ̀ ó dàtú parí ẹ̀ tó tọ̀mọ́lẹ̀ fara ẹ̀ tí ó lè tàn fún rẹ̀. ọlọ́wà ṣe wá bẹ̀. ẹ ṣe gbọ́dọ̀ aláàjì adúpẹ́ fún gbàláyé tẹ gbàláyé láti ṣe láti gba yín lálejò kí ni àmọ̀ràn tẹ bá fẹ́ fún ọgbà tó ń kọrin òde òní. ó ní kíkọ ẹ̀bùn ni ṣùgbọ́n gbogbo àwọn tó ń kọrin òde òní kọ́ fi ọkàn máa bá lọ nítorí pé ẹ̀yìn lọ̀rọ̀ bá a bá ti sọ́ọ̀lẹ̀ báyìí ó ti jábọ́ kò ṣeé kó ṣùgbọ́n bá ṣá akọ̀ yìí tó dá ń bẹ̀ nǹkan gidi ló máa máa jábọ́ tí kò ní ṣeé kó tó lè máa ní impact tó dáa lára àwọn èèyàn orin òun ló ń ṣíwájú ogun orin ló ń ṣíwájú ọ̀tẹ̀ orin ló ń ṣílẹ̀kùn ìdùnnú orin ló ń pa iná ìbànújẹ́ orin lẹlòmíì gbọ́ tí gbogbo worries tó ní tó wálẹ̀ lára ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó dẹ̀ túwọ́ tó túsẹ̀ nínú ìrònú yẹn orin náà lẹlòmíì gbọ́ tínú ẹ̀ bàjẹ́ orin náà dẹ̀ ló dá ogun ó dá ogun sílẹ̀ tíjà tó bẹ̀ sí ń bẹ́ràn ìrànìrànì nítorí pé tó bá fi orin ṣe pàṣọ ọ̀rọ̀ fẹ́ lòmíì á fẹ́ dàbí ẹgbẹ́ kó lọ kú so agbára ọ̀rọ̀ nìyẹn so àwọn tó ń kọrin sìn kí wọ́n make sure pé wọ́n fọ́ mọ́ nítorí orin yẹn ó ní a lot láti ṣe pẹ̀lú generation tó ń bọ̀ ntọ́mọ bá ń fetí gbọ́ ntọ́ ń fẹnu sọ ó ní impact tó máa kó nínú growth àti development community society àwọn ọ̀rọ̀ kan wà táwọn èèyàn máa ń pè ní vulgar ọ̀rọ̀ tí kò dáa láti sọ ní etí ọmọlúàbí ká má ti wàá sọ àwọn ọmọ kéékèèké so orin ó ní a lot láti ṣe agbára orin pọ̀ gan máa ń gbàládùúrà lójoojúmọ́ ayé mi pé kọ́nà má jẹ́ àṣìṣọ́ ọlọ́run máa kí a fi orin yẹn lùlù ogun débi tí ó yẹ pé tógun yẹn bá bẹ́ẹ̀lẹ̀ tán ẹ̀mí wa máa sọ fún wa pé èyí táwa náà fi ta ṣe nínú ogun yẹn òun ló ń jó òun advice mi ìmọ̀ràn mi ò ju yẹn lọ kọ́ ṣàkọ́ ṣàkóhun commission pé wọ́n fọ̀ ọ́ mọ́. inú mi dùn gan ẹ ti ti re-establish ara yín lénìí wípé sẹ́ẹ̀ ibi gẹ́gẹ́ báyìí là ń bá gbà. Mm ta ninety four àdìgbà mo ti bọ̀ ẹ́ àmọ́ kọ́ tó dìgbà yẹn lọ náà ti gbé yín sípò àgbà láti ìgbà náà títí wàá dé sí i kí la fẹ́ pè yín enigma ẹ̀yìn ju àwọn slope lọ àmọ́ àwọn àǹfààní táwa ò ní ni pé òyìnbó ti jà wá lólè hmm. wọ́n ti fi èdè wọn kọ́ gbogbo èdè káàkiri ìgbàlẹ̀ ayé tó wá pé èdè tiwọn náà ti tiwa ẹ̀ ló dà gbogbo èdè ni àwọn sùpà mọ̀ pé èèyàn jẹ́ èèyàn lọ oh, eégún jégún lọ òṣàjò òṣà lọ àwọn àgbàládùn àfẹ ọbalẹgbà ní ìwọ ló níbo ló sẹmùn ó kẹwọn kan ní ẹ̀yìn ilẹ̀ ló gbà ìgbàdá kò arọ kìtì òṣèlú níwájú yín wà lára yìí kí tó múlẹ̀ tí mo àwọn ẹgbẹ́ ọba nìyẹn àbí náà wàá gbà pé àyìnlé ìwọ ló ń lò gbà ìgbàdá kò máa lò ẹ́ o pẹ̀lú ògbọ́n náà bó ṣe rí pẹ̀lú òfin nìyẹn àwọn nípa sọ ọ́ bẹ̀rù oníṣe bólúwa ló gbà fún ẹ ṣe bólúwa ló gbà fún ẹ kò má sẹ́ni tí o kò ṣe bí aláìdè o olúwa ló. Ah, àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nù mí sí nígbà mi tàbá jókòó báyìí pé ah, ó ti pọ̀ jù ó ti pọ̀ jù volume tó pọ̀ ní bá a ṣe ń ṣe fún Yusuf yìí mo gbàládùá ọlọ́run jẹ́ káwa náà lọ́mọ fẹ̀yìn lẹ̀ fún kọ́mọ lè ṣe bẹ́ẹ̀ fáwa náà kọ́mọ lè ṣe bẹ́ẹ̀ fáwa náà torí irú ọjọ́ èlé yìí inú mi dùn mo dúpẹ́ fọlọ́run inú mi dùn I want to thank you exceptionally thank you so very much you make me happy today you make me happy I don't know my, eh? my happiness no no bound honestly. She go to South. She.